tó wọn kí káàbọ̀ padà mú lérò pé bá mi fi ẹ̀mí bá ọ̀rọ̀ ọlọ́run yẹn lọ nígbà tí bọ́sì ìpele tí ó kàn yẹn ni ọ̀rọ̀ ọlọ́run àwọn bàbá wa nínú olúwa wọ́n ti wà ní ìkàlẹ̀ láti fún wa ní ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n kí n tó pè wọ́n lọ́jọ́ kákọ́ sí bíbélì wá sí inú ìwé máàkù orí ìkẹfà ẹsẹ̀ kẹtàlá mark six thirteen ìwé ìwé mark orí ìkẹfà ẹsẹ̀ kẹtàlá tí ó kà báyìí wípé wọ́n sì lé ọ̀pọ̀ àwọn ẹ̀mí èṣù jáde wọ́n sì fi òróró kún ọ̀pọ̀ àwọn tí àwọn tí ara wọn ṣe aláìdá wọ́n sì mú wọn láradá bàbá ní olúwa wọn wà nílé láti ìjọ Celestial Church of Christ the True Anointing Parish Katangoa ní abúlé Ẹ̀gbá ní ìlú Èkó mi ní wọ́n ti bá wa lálejò àwọn ni Prophet Dr. S.O. Ale tí gbogbo ayé mọ̀ sí wòlíì ìgbà yìí dáàdi wa ẹ káàbọ̀ sórí ètò. ògo ni fọlọ́ mi kí ọ̀run aleluya ẹ bá mi kẹ́wọ̀n rà lé dáadáa. mo kí gbogbo ẹ̀yin ènìyàn ibi kí tẹ́tí wò wá ní orúkọ Jésù àánú àti májẹ̀mọ́ Ọlọ́run yóò farahàn fún yín agbára lọ́lọ́run yóò sì máa bá yín gbé gẹ́gẹ́ bí wọ́n ti sọ orúkọ mi ni prophet ale gbogbo èèyàn ń pè ní wòlíì ìgbà yìí ògo ni fún ọlọ́run lókè ọ̀run. dádì wa ah. olùwòsàn kí là ń pè ní olùwòsàn. Ah, ẹ̀kọ́ yẹn jẹ́ ẹ̀kọ́ kan tó ní agbára o jésù ni olùwòsàn òun ló ní agbára òun ló ní àṣẹ òun ló ní àṣírí lẹ́yìn ẹ̀ kò sí olùwòsàn kankan mọ́ ṣùgbọ́n wá ṣe ni láàánú pé nínú ayé tá a wà yìí ibi tá à ń wá olùwòsàn gbà kọjá ibi tó yẹ ká wá lọ. ibi tá à ń wá olùwòsàn lọ ó kọjá ibi tó yẹ ká wá lọ. bẹ́ẹ̀ni hmm. àwọn ibi táwọn ènìyàn ń wá gbà kò sí bẹ́ẹ̀ hmm. òun ló yẹ pé ibi táwọn ọ̀pọ̀ ènìyàn ń wá lọ yẹn wọ́n ti rìn jìnnà tó bá tún kúrò nínú àìsàn wọn wá tún padà sínú àìsàn torí pé ẹni tó yẹ kí wọ́n rí wọn ò rí hmm. tẹ́ bá dẹ̀ ṣàkíyèsí ẹni tá à ń sọ rẹ̀ yìí bẹ́ẹ̀ báyìí tí ì ṣe tán òun náà ò tí ì rẹ́dì. bẹ́ẹ̀ báwa ò tí ì ṣe tán. òun náà ò tí ì rẹ́dì. <laughs> ògo ni fọlọ́ lókè ọ̀run tá a bá wo ẹ̀kọ́ yẹn dáadáa àyè pé gbogbo àwọn tó ní ayọ̀ lọ́dọ̀ ẹ̀ àwọn tó dáwọ́lé kò sí kọ̀ọ̀kan nínú wọn tó lọ tó tún padà wá. Hmm, ẹni kò mú wọn lára dá. ó ṣiṣẹ́ tiẹ̀ ó ṣe nìyẹn torí pé oníkálukú ló lóhun tó wáyé wá ṣe hmm. ohun tí Kristi wáyé wá ṣe òun ni pé láti gbé ènìyàn dìde kúrò nínú àìsàn ẹ̀ láti tún ènìyàn ṣe láti wo ènìyàn sàn láti tún ẹ̀dá ayé ènìyàn ṣe olóòjá pé tẹ bá rí i pé gbogbo àwọn tí ó wòsàn yẹn àwọn tó ń wá ló pọ̀ jù ṣùgbọ́n àwọn ò wá mọ́ nínú ayé yìí a ò wá ọ̀pọ̀ eré la kàn ń sá ṣùgbọ́n tẹ bá ṣàkíyèsí dáadáa pé nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní pé ẹni bá wá mi ní kùtùkùtù òwúrọ̀ ọdún máa ṣe kí ni àwọn náà máa rí mi tẹ bá wo ẹ̀kọ́ yẹn dáadáa wípé gbogbo àwọn tí Kristi wòsàn àwọn tí wọ́n ṣàwárí ẹ̀ ni wọ́n wá ní wọ́n tẹ́gbẹ́ tí ẹ bá invite ẹ sínú ayé yín tẹ́ ẹ bá pè é àṣẹbí ẹni tí ò rí yín ni. àbá mi ò yé mà ṣùgbọ́n tẹ́ bá wo ẹ̀kọ́ yẹn dáadáa nínú ìwé mọ́kọ́ ó sọ pé nígbà tó ń gbé wá wá sí ọ̀dọ̀ olùwòsàn tá a dáwọ́lé lẹ́sẹ̀kẹsẹ̀ ara ya ẹ jẹ́ ká wo ìtàn obìnrin kan nínú bíbélì nínú ìwé inú ìwé mark náà ní orí karùn-ún ẹ wo obìnrin oníṣòwò ẹ̀jẹ̀ yẹn mà bíbélì sọ pé ó ti ná gbogbo owó ó ti ná nígbà tí ò ṣe kí ni kò wá olùwòsàn lọ́bí tó yẹ kó wá ó kàn náwó kiri ni ṣùgbọ́n ní ọjọ́ kan mà ó pinnu ó dẹ̀ dìde ó dẹ̀ wá lọ. ní wíwá lọ rẹ̀ bíbélì sọ wípé nígbà tó fi ọwọ́ kan aṣọ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹni ó kọjá àkọ́tàwọn èèyàn wo lẹ́sẹ̀kẹsẹ̀ bíbélì sọ pé ara rẹ̀ sì dá a sì bu lára dá ògo ní fọlọ́run lókè ọ̀run náà oníṣẹ́ ni Elédùmarè tí kì í wo iṣẹ́ ẹ̀kọ́ bàjẹ́ ni mo ṣe pè é ní olùwòsàn ẹni bá wà ló máa rí mà táwọn tó wo bìkan bíbélì sọ pé ó ní ìjòyè yẹn ó ní ọmọ rẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àìsàn fún ara rẹ ló dìde ó wà lọ ní nígbà tó dé ọ̀dọ̀ bíbélì sọ fún ó sọ fún jésù fún pé ó ní máa nìṣó a ó mú lára dá ṣùgbọ́n tó yẹ ká wà wá àwọn ibi tó yẹ ká sí àwọn rìn síbẹ̀ àìmọye ọ̀pìnà dẹ́gbẹ́ ohun tó gbé kalẹ̀ nítorí ìbọn yẹn àwọn òwà kristi síbẹ̀ mo mo mo sọ ìtọ́kọ́ fún ọ láìpẹ́ nípa ìgbéyàwó àkọ́kọ́ yẹn ṣe mọ̀ pé níbi ìgbéyàwó yẹn sàmà bí Jésù bá wà ń bẹ̀ bó bá ló lọ tẹni nígbà tó tọkọ wọ́n lọ bá wọ́n pè wá sínú ẹni mm-hmm. àìmọye ìrìn àjò ayé yìí lólùwòsàn ò sí àìmọye inú ìgbé ayé ènìyàn tó lùwòsàn síbẹ̀ ohun tí mo dẹ̀ sọ fún ọ̀rẹ́ ni pé ohun gbogbo tó bá mú Kristi wọ̀ mm-hmm. nínú ẹ̀ láyọ̀ wà mm-hmm. nínú ẹ̀ lógo wà nínú ẹ̀ lánú wà ẹ̀dájú lé ni kò síwúpa ìsàn tó o lè wà nínú ẹ̀ fi ara ẹ lọ́kàn balẹ̀. yóò dópin lónìí mi ní sọ pọ́jọ́ kan lónìí yóò dópin torí pé ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ lónìí ẹ̀ mọ́kútà pé ni a ní olùwòsàn olùwòsàn ni a fi àánú ìwòsàn yóò fi wòsàn níbikíbi tó ti ń gbọ́ mi mi fẹ́ mọ orúkọ àìsàn tó wà jẹ́ ń sọ kìkì ọ̀rọ̀ yìí Jehovah Jésù Kristi Michael mímọ́ olúwa ọlọ́run alágbára ọba tí ń fi àánú jà fún ènìyàn bàbá nípasẹ̀ agbára rẹ ló fi ń jẹ́ ọlọ́run irú báìsàn káìsàn tí ayé fi di àdúró tó fẹ́ fi ṣe àgbàdo fún ọ lónìí kò gbúdọ̀ di ọ̀la àṣẹ tí ẹnu mi jáde bíi wòlíì adániwáyé kó wù ọ́ sàn ọlọ́run kó wù ọ́ sàn nínú omi ara rẹ kó wọ̀ ọ̀sán nínú ẹ̀dá rẹ kó wọ̀ ọ̀sán nínú ara rẹ kó wọ̀ ọ̀sán o nílò rẹ̀ mo wọ́n sínú ilé rẹ mo wọ́n sínú òwò ẹ mo wọ́n sínú iṣẹ́ òwò ẹ ló ń ṣàìsàn ní ohunkóhun tó ń ṣàìsàn tó fẹ́ sọ ẹ́ dẹni tí ò mọ̀ ṣe mọ́ lójú àwọn ènìyàn lórúkọ Jésù kó gba àṣẹ ìwòsàn bí ọdún yìí ti ń parí lọ lórúkọ Jésù ò ní bá wọn fìnira parí rẹ̀ ò ní bá wọn fìdààmú parí rẹ̀ o ò ní fi ẹkún parí rẹ̀ mo gbàdúrà lónìí fún ọ bí olúwa ti ń bẹ láàyè mm. lórúkọ jésù o ò ní ṣubú ọfà ikú yájú ẹ̀sìn kó jáde kúrò lára rẹ ọfà atúndínlá kó jáde kúrò lára rẹ ẹ mo gbàdúrà fún ìpìsẹ́tà náà bí olúwa ti ń bẹ lórúkọ jésù ilé yóò ní dàrú lórúkọ jésù ẹ ní délé bá òkú ọmọ ohun tó ń pè ní àìsàn ayé kọ̀ọ̀kan ní dé báyìí gbogbo ẹni tó ń gbọ́ mi lónìí níbikíbi lágbàláyé tó ti ń gbọ́ mi àṣẹ ti ara mi jáde bíi wòlíì lórúkọ jésù ó dìde kúrò nínú àìsàn yẹn ó sì rí àlàáfíà jésù olúwa àti olùgbàlà wa àmín àmín lórúkọ jésù tó dáàdù wa iṣẹ́ torí pé mo pè yín tí ẹ wa mo gbàdúrà pé ọlọ́run wa tún fi ipá kún ipá fún yín ní orúkọ jésù gbogbo yẹn aráyé tẹ̀ ń gbẹ̀wọ̀ lọ́tí sọ wọ́n ní pé àìsàn yẹn pé máa dìde lónìí mo fẹ́ kẹ́ ẹ gbàgbọ́ kẹ́ ẹ dárayá gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ka bíbélì ẹ forin sí ẹ jó ẹ yọ̀ torí pé kí ni olúwa ti ṣetán láti gbé nílẹ̀ jẹ́ kí n dánu dúró díẹ̀ náà káwa tó lọ sókè lọ́run ká tó lọ fi ijó orin àti ìyìn ọ̀gá ẹ̀gbẹ́ tí wọ́n máa padà wọlé a máa bọ́ sí ìpele tí ó kàn yẹn ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí ẹ má ì tí ì dìde o Ògo Ìgbàlà ṣì ń tẹ̀síwájú ẹ kú déédéé wòye. Eh, oh my god ẹ ọ̀dọ̀ brọ́dà mi tó bá yẹ pé akóńgò percussion ṣé wọn pa máa ti jó gbàgbé táìmù á dára fún yín ẹ ṣe eré lórúkọ jésù tá bá máa rí yín nígbà níwọ̀n bíi ọdún mẹ́wàá síbi tá a wà ìbò lérò kó yẹ kí ọlọ́run ti mú yín dé nínú iṣẹ́ ìránṣẹ́. ó ní ète tóun ní fún mi ète dáadáa ni mm. mo dẹ̀ mọ̀ wípé mm. ìgbà tó wá fi máa pé ọdún mẹ́wàá sísìn ah. mo ti máa di olórin ẹ̀mí tó lámìlaka. Mm nígbà yìí tá a bá tún wá pè ṣe máa dá wa yìí. ah kí ni mò ń ṣe pẹ̀lú. ṣẹ́rí fídíò lè máa tọ́jú <laughs> ẹ fún yín ṣẹ́rí ọlọ́run ní ìsìlẹ̀kù ọkọ jẹ́ fẹ́ máa sílẹ̀kù máa bá yín tọ́jú fídíò yìí tẹ́ bá wà rò pé ẹ̀lì dẹ́mi nù máa ra báyìí gé one minute jáde máa gbé sórí Instagram. ẹ má wọrí. <laughs> a dára fún yín ẹ ṣeré lórúkọ Jésù ọlọ́run á gbọ́wọ́ yín sókè ẹ kí ni àwọn nǹkan tẹ́ lè sọ fún àwọn olórin ẹ̀mí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ dìde tó mọ̀ pé ìpèníjà wà ẹlòmíì akọrin bóyá kò rẹ́ni rà àbí ẹlòmíì kíní kan tí ẹ máa ń ṣẹlẹ̀ sí mi ò láì ẹ̀rọ olórin ẹ̀mí tó wà nù jọ yín tó dáa ẹ̀ wá rárá gbàjọ tó fẹ́ ṣèyàwó fọ́mọ á wá lọ síta ẹ̀ wá wá sọ pé olórin ẹ̀mí ti ṣọ́ọ̀ṣì àwọn yàwọn fún níṣẹ́jú márùn hmm. tó bá máa fi kọrin tán ẹ̀dẹ́ rẹ̀ kó fi gbogbo agbára kọ́ five thousand seven ó máa èmi òun kọrin o ṣùgbọ́n ó ń dùn èmi kí lẹ rí sí. nǹkan tí ò dáa ni torí tí ẹni tẹ́ lọ gbé wá láti ìta torí pé nìkan encourage ẹnìkan support ẹ láti dókè ní ló yẹ kẹ́ lè rí pé tí ẹ bá support ẹni tó wà nílé tẹ́ bá tún lè ṣe kò sí bí ẹni tẹ́ni náà ẹni yẹn náà lè grow kò lè kò lè dàgbà and kò dẹ̀ da nítorí now ẹni jẹ́ mẹ́ta ní sìn àwọn ìmáà sọ pé àwọn olórin church wọ́n fi church lẹ̀ wọ́n lọ kọrin níta wọ́n di. nígbà tí ebi bá ti ń pa wọn kọ́. àbí mo wà ní church ẹ̀ tọ́jú mi mo wà àwọn tó wà ń tà lẹ́nu gbé wọlé ẹnìkan dẹ̀ ló ràn àwọn yẹn náà lọ́wọ́ so hmm. a gbọ́dọ̀ make sure pé a ilé náà bá ṣe ó dáa ká máa tọ́jú tàbí hmm. ilé gangan tọ́jú ilé káwọn èèyàn náà ti ara wa dìde hmm, brọ́dà mi ní ilé láti kẹ́ṣọ́ ròde ẹ̀ṣọ́ ròde ó dáa tá wá rí ẹ̀mí tó tọ́lọ́run pè tó mọ̀ pọ́lọ́run pè òun ṣùgbọ́n tó wá sùn ẹ sọ̀rọ̀ kan tó lọ́yẹ̀ láti ẹ̀tì encourage máa sọ wípé kí ẹ má jẹ́ kí ó ṣù yín kò sí nǹkan tí tó máa dùn láyé yìí tí ò ní ní challenges tiẹ̀ náà àwọn òyìnbó ń pè kí ní process everything ìpele ìpele ní nǹkan tó bá tí àkókò bá ti tó Bible gan ni pé time and chance happen to them all you understand ìgbà tí àkókò bẹ́ẹ̀ ni so oníkálukú ló ní àkókò títẹ̀ ọlọ́run wa ẹ̀dẹ̀ ni ó láìkí kó máa fọ́lò ìpele ìpele kì í ṣe ẹni ẹ̀hún máa ń tó nǹkan ni kì í ṣe pé ẹni tó máa dé bẹ́ẹ̀ gbà you understand bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni so tó bá ti di àkókò ti èèyàn wọ́n á rò pé wọ́n máa gbèrè pé kí ló ah, ah, ṣẹlẹ̀ báwo ló ṣe ṣe. mo kàn sí ẹ ọmọdé afẹ́kọ̀ sí ẹ blow ṣá mo ṣe ìṣètò sí bí wà ó dé blow ni <laughs> oh my god bọ́dà mi ẹ ṣe ẹ gbọ́wọ́ bẹ́ẹ̀ lẹ ṣe gbọ́ ẹ máa gba ti pírẹsidẹ́ǹtì ẹ máa gba ti gọ́fúnọ̀ ẹ máa ṣe rere kẹ wá rí wa lẹ́yìn ìsìn jésù <laughs> olúwa wa bọ́dà mi ìṣẹ́jú kan ìṣẹ́jú kan gan pé orin wo ló tún wù yín kẹ́kọ̀ọ́ ìṣẹ́jú kan péré ẹ bá mi jù kẹ́ tó lọ. oya Lord you are my testimony yes you make my life better. Where for day to day, oh, if you know day for my side. The enemy wanna permit my life, oh, evil power show them face. But by the grace of Jesus the Almighty, every name must bow. Máa polongo rẹ̀ títí láì. Tí yóò tiwa tiwa láwọn ṣe níbí yóò dára fún yín. Ẹ ṣé mo dúpẹ́ torí pé mo pè yín tẹ̀ jẹ́ wa lórúkọ Jésù òkè òkè láti máa máa gbọ́ yín o. Jésù Olúwa wa. Tó ẹbí ní sẹ́yìn ní ìní Olúwa ràn wá lọ́wọ́ dé, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé tí kì í ṣe Ọlọ́run òkú tó bá bẹ̀rẹ̀ ètò yìí láti ta fi sọ pé ilé wa tó lẹ̀mí a máa sọ pé kílẹ̀ ṣe ilé ìjọsìn ẹ̀ ń ṣèkórè àjọ̀dún kántátà ẹlòmíà ní àmì ìdẹ̀mọ̀ wàásù ṣe ṣùgbọ́n pásítọ̀ mi gùd pásítọ̀ yín bá gùd ẹ pé mi ó kékeré báyìí ni máa gbà lọ́wọ́ yín tí pásítọ̀ yẹn wá wàásù àti tí pásítọ̀ yín ti ń gbàdúrà fún yín tàdúrà yín ti ń gbà ọdún ló ń bọ̀ ẹ má ra ń pa fún pásítọ̀ yín o kí ni mo wí ẹ má ra ń pa fún pásítọ̀ yín o ògo ìgbàlà yín ni kẹ́ ẹ wá rà fún wọn bó ṣe ṣẹ́jú mẹ́wàá ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú ẹ wá ra kẹgbẹ́ pásítọ̀ yín sáyé kí ìjọ ọlọ́run náà kó di gbígbòrò abẹ́yẹn wọn fẹ́ fọmọ fọkọ alága ìjókòó alága ìdúró lọ́nà ti kìrìsìtẹ́nì nìkan ẹ ṣáà ti pe àwọn amóhùnmáwòrán tó ń lọ ẹ ṣáà ti pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lórí amóhùnmáwòrán yín wọ́n gbàdúrà sínú ayé yín lónìí pé bẹ́ẹ̀ ṣe ń lọ búburú kan kì yóò ṣubú lù yín o àrùn karùn kì yóò sún mọ́ ilé yín ògo yín ò ní wọmi o orísun ẹwà ò ní gbẹ orúkọ mi ni Kẹ́hìndé àyàfẹ́ ó dìgbà kan náà.